èmi ọmọ ìyá yín náà ni o alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà náà ló tún kalẹ̀ sórí ètò tòní mò ń kí gbogbo ẹ̀ olólùfẹ́ wa káàkiri gbogbo ibi tẹ̀tí láǹfààní àti máa wètò yìí pé ìkí ọlọ́run ọlà ọlọ́run àtòrí àjẹjẹ tó ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín gbé hmm. ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí òun náà ni pé a máa ń gbé àwọn àfáà lóríṣiríṣi wa láti wá dá wa lẹ́kọ̀ọ́ hmm, láwọn nǹkan tó yẹ ká máa ṣe àwọn tá a bá ń ṣe tó kù díẹ̀ káàtó ká lè ṣàtúnṣe rẹ̀ àwọn ẹni tá a bá sì ń ṣe tọba dáa ká lè sọ fún wa wípé ah n tẹ́ ń ṣe yìí mà dáa o ọba súnà mu ọba ìsìláàmù mu ẹ máa ṣe lọ ìdí tètò yìí fi wà nìyẹn láti tàn mọ́lẹ̀ sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní já wà lókùnkùn mọ́ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah ọ̀làlá haúlá wàlá quwwata illa billahi aliyil azim lẹ́nìí hmm, olúwalẹ̀ ọgbà central mosque ibẹ̀ ni mo lọ o ibẹ̀ ni mo ti lọ mú kan nínú àwọn àfáà wa àgbà nínú mọ́ṣáláṣí náà ibẹ̀ ni mo ti lọ mú wọn wá láti <laughs> láti dá wa lẹ́kọ̀ọ́ láti bá wa sọ̀rọ̀ ọlọ́run ta ni mo wá mú wa àwọn náà ni àfa wa asheikh al-imam abduljalil kọ́láwọlé suleiman asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. asalaamu wa rahmatulahi wa barakatu. adúpẹ́ pọ̀ pé a pè yín ẹ sì dá wa lóhùn ọlọmọsàbà ṣe dáadáa fún yín àmín ọlọmọkọba àṣàlékún dáadáa ọlànàbí lọ́dọ̀ ọlọ́run àmín lẹni ẹ dákun tí mo fẹ́ kí a sọ̀rọ̀ lórí òun náà ni tọ́pìkì kan tó ń pè ní alikalam ọ̀rọ̀ àwọn èèyàn máa wò pé ah irú tọ́pìkì wọn náà tún wá gbé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ fúnra ẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ní ààyè tá a ti sọ ó sì nírú ọ̀rọ̀ tá a sọ láwọn ààyè kọ̀ọ̀kan bíyàn bá wá kọ́ ọkọ́ mọ́ ibi tí o ti yẹ kó sọ̀rọ̀ níbi tí o ti sọ̀rọ̀ ẹni tó bá sọ̀rọ̀ níbi tí o ti yẹ kó sọ̀rọ̀ wọ́n padà kan lábùkù ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ lẹ́nìkan sọ tí wọ́n fi daṣọ fún ọ̀rọ̀ lẹ́nìkan sọ tí wọ́n fi yaṣọ mọ́ ọ la ọ̀rọ̀ náà ni ìdí nìyẹn tí mo fi gbọ́ àwọn àfàwà pé lónìí mo fẹ́ kẹ́ ẹ bá wọn yanjú kí là ń pè ní ọ̀rọ̀ àti gbà ó gan lọ̀rọ̀ ọmọ di ọ̀ràn. salamu alaykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. náà. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yaumidin wasalaatu wasalaamu ala ashraf musalin wa maulana muhammad sallallahu alayhi wa sallama ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ó dá wa ní ènìyàn àwọn ẹ̀dá tí ọlọ́run bá dá wọ́n pọ̀ púpọ̀ àmọ́ ẹ̀dá bí ènìyàn kò sí nínú ohun tí ọlọ́run tó fi ṣe àpọ́nlé àwa ènìyàn òun náà ni ọ̀rọ̀ sísọ yìí àwọn oní mọ́ntìkì wọ́n pè wá ní alàhàwánú náà tẹ̀kọ̀ àwọn onímọ̀ tí wọ́n jẹ́ mọ̀ gbogbo àwọn ẹranko náà ní máa ń sọ ọ̀rọ̀ hmm. kálíkù àníná sì yẹ ká mọ̀ pé àwọn tá a rò pé wọ́n lè sọ̀rọ̀ wọ́n ń sọ ọ̀rọ̀ hmm. bí àwúrò èbé ni bí àwọn àwọn èèrà ni bí àwọn kankan bẹ́ẹ̀ àlùkò àníyẹ ká mọ̀ pé wọ́n ń sọ ọ̀rọ̀ àmọ́ sísọ̀rọ̀ wọn á pé ọ̀rọ̀ tàwa ènìyàn ó yàtọ̀ tó pé ọ̀rọ̀ tiwa náà tún ní àlàyé nínú a sì tún ń gbọ́ra wa gbígbọ́ra wa tá à ń gbọ́ra wa ló fi jẹ́ pé ọlá tí ọlọ́run fún àwa ènìyàn nìyẹn ni a fi máa mọ̀ wípé ṣáà ni àbá àní dúpẹ́ ẹni tó bá sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ gbé dára tó rẹwà tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó bá yọ bá pàdé ó fi ọ̀rọ̀ yẹn ó fi ṣe kí ni ó fi dúpẹ́ fọlọ́run ni bá a bá wa sọ lọ́nà kejì léyìí tí ò dáa lẹ́yìn tí ó bí ọlọ́run bá nínú ó di wípé a fi ọ̀rọ̀ a fi ṣe àìmoore sọ́lọ́run nù hmm. kí sì ní jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ atẹ́gùn kan tí ń jáde tí ó papọ̀ jáde wá láti ibi ààyè kan níbi lílu ètè méjèèjì ẹ rí i pé ọlọ́run náà sọ fún wa nínú ààyè kan nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń bá bọ̀ wá wípé la uqsimu bi azal balad wa anta hilun bi azal balad wa walidin wa ma walada laqad khalaqna al insana fi kabadi ayahsabu an hmm. lam yaqdir alayhi ahadu yakulu ahlaktu malan lubada ó hmm. ní ayahsabu an hmm. lam yarahu ahadu alam naj'alahu aynayni. Walisana wàṣàfàtẹ̀yìn. wàhàdẹ ìnáwó nàjìdẹyìn. ibi tá à ń lọ náà nìyẹn nítorí ọ̀rọ̀ táwọn yẹn sọ sẹ́yìn ló fi sọ pé ah, ṣé ẹ mi ni mo fún yín lójú méjèèjì ni ṣé ẹ mm. pé mi rí yín ni bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ fún yín ní ètè méjèèjì àtàwọn nítorí pé àti àwọn àti ètè ni ó lu àwọn tí ọ̀rọ̀ máa fi jáde ńbẹ̀ wọ́n á fún yín lọ́nà méjì o àwọn yẹn àtètè yẹn ọ̀nà tó bá wù yẹn lò ìmọ̀ ṣakira wáyé máa káfọ́ra. látara eléyìí a rí i pé ọ̀rọ̀ sísọ yìí ọlọ́run fi ṣẹ̀ṣọ́ fún ọmọ ènìyàn ni pé kí a lè máa a lè máa sọ̀rọ̀ a sì pé Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ọlọ́run tó wọ́n wá tí pé gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n wá ń jíṣẹ́ yẹn àwọn gbà tó joyè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá pé ẹ̀sìn yẹn fún wa ó pè pẹ̀lú ètò ó pè pẹ̀lú ìmọ̀ ó sì pé pẹ̀lú ẹ̀kọ́ lè tó pé ní wẹ́lẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́ ní awẹ́ awẹ́ awẹ́ ló ń ṣí fún wa láti lè mọ̀ gbogbo nǹkan ló sì wáá fi kọ́ wa látara ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì ní àdábà ni rọ̀bí fàṣánù tàdíbì ọlọ́run fún ara mi ó kọ́ mi lẹ́kọ̀ọ́ o àwọn ẹ̀kọ́ tó rẹwà tó dáa àwọn nínú àwọn ẹ̀kọ́ náà ni àwọn ọ̀rọ̀ sísọ lè tó ṣe pé kò pamọ́ pàdánù bí ó pa sọ̀rọ̀ ọlọ́run sì fi òyìn ànábì pé wà láyé ń tí kú ánilẹ̀ àwà ìnìwá ìlà wáyíwá ànábì gbọ́dọ̀ sọkúsọ kò jẹ́ gbọ́dọ̀ sọ ohun tí ò dáa ohun tí ó rẹwà lànábì náà máa ń sọ nítorí pé kubi tí ànábì ti gbé sọ òun náà ni kò sóhun tí ó wà bẹ́ẹ̀ tó yẹ pé ohun tí ó dáa ni. látara eléyìí àwọn ọ̀rọ̀ wo ni ọ̀rọ̀ tó dáa àwọn ọ̀rọ̀ wo ni kò dáa a mọ̀ à ń mọ eléyìí látara ọ̀rọ̀ tí ọlọ́run bá tí ń sọ fún wa láwọn àpèjúwe tó ṣe fún wa ó ní ó ní bisimilahi rahman rahim ó ní alamtara alamtara kayfa daraba Allahu masalan kalimatan tayyibatan kashajaratin tayyibatin asluha sabitun wa fari'uha fis samai tuti ukulaha kulla hin mm. bi'izni bi'izni rabbiha wa yadribu Allahu al nasi la'allahum yatazakkarun kò wá dákẹ́ bẹ̀ kó wá tún wá jẹ́ ká mọ̀ èyí tí ò dáná pé wa mazalun kalimatin khabisatin kashajaratin khabisatin min fawqi min fawqi al-ardi ma laha min qarari hmm. yusabbitu Allahu allazina amanu bil qawli sabitin fil hayati dunya hmm. wal akhirati wa yadribu Allahu làmùsọ́là lè náàsì wàyẹ̀ fàálù lọ́wọ́ mọ yàṣà o ọlọ́run fi eléyìí fi ṣe àwọn àlàyé fún wa nípa pé ọ̀rọ̀ tó dáa àti ọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ tó dáa náà ni ó ní sọ fún wa pé ọ̀rọ̀ tó dáa náà ni òun ti gbé àpèjú ẹ̀ kalẹ̀ ó dàgẹ́ bí igi kan ni o igi tó ṣe kí ni tọ̀yíbàtàn igi tó rẹwà tó dáa tó dùn ó dùn ní rírí ó dùn léso kàṣàjára ti ń tọ̀ yí ni ó gẹ́gẹ́ bí igi tó da, náà ni igi tó rẹwà tó ń so èso tó da, ó ní igi táwa wí yìí náà ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa tó rẹwà tó rẹwà tó dàbí igi tó dáa tó náà rẹwà ní rírí ó dáa ní jíjẹ ó dáa ní hmm. rẹwà ẹ̀ ó dáa hmm. tó yẹ pé asílù wa ń sa àbítù ọ̀rọ̀ dáadáa tó rẹwà yẹn yóò ibi fẹsẹ̀ rinlẹ̀ hmm. àfààní wọn fi sàmà ṣùgbọ́n eh, atútún rẹ̀. bẹ́ẹ̀ sì ni ẹtútún rẹ̀ náà yóò máa lọ sókè ní ọ̀dọ̀ Ọlọ́run ni yóò máa lọ kò ní dàbí èéfín tí ṣe kíni tí padà sílẹ̀ tá hmm. rí láti bíbà yìí Ọlọ́run ní òwe ló fi pa fún wa fún ẹni tó bá ní làákàyè kí kí ni àwọn ọ̀rọ̀ tó wá dáa tó rẹwà. bàbá <laughs> Ọlọ́run ṣàjárí yín pẹ́ gbogbo ẹ̀rọ olùfẹ́ wa tí ẹ̀ ń wò wá ní gbogbo àyè ibi tẹ́ ti láǹfààní àti máa wo ètò wa tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a pè ní alẹ́ hikima ọ̀rọ̀ tí wọ́n yanjú fún wa náà ni tá à ń pè ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ láti sọ àmọ́ ń tọrọ mọ́rọ̀ jọ̀rọ̀ lọ ọ̀rọ̀ lẹ́nìkan sọ tí wọ́n daṣọ fún wọ́n tó fún ní extra wọ́n tó fún lówó télọ̀ tí ó fi rán ẹnìkan sì sọ̀rọ̀ wọ́n ní ẹ fasọyà máa la ẹjú sí òhò ẹ lé kó nulẹ̀ ọ̀rọ̀ náà ni ọlọ́mọjà sọ̀rọ̀ dáràn ìdí nìyẹn tá a fi ní káwọn afáwa yanjú tá ń pè ní ọ̀rọ̀ fún wa wọ́n ti wá bọ̀rọ̀ débi ọ̀rọ̀ ọlọ́run tọ́nà ọba ti ń ṣàlàyé fún wa pé n tá ń pè lọ́rọ̀ méjì ni o ọ̀rọ̀ tó dáa àti èyí tí ò tó dáa a máa ṣèṣore náà irú èso wo ni máa so ẹ jẹ́ ká dókè lọ́hùn ná pátá bá padà dé afáwa sheikh alimam abduljalil suleiman wọ́n sì wà ń kalẹ̀ wọn àti lọ wọ́n yàn nàná ọ̀rọ̀ náà fún wa débi kùnkùndùn láàárọ̀ yìí ẹ ṣe mẹ́kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò iye tó wa alihikima àwọn afáwa tí wọ́n bá wa yàn nàná ọ̀rọ̀ látàárọ̀ àwọn náà ni ustaz wa alimam sheikh abduljalil suleiman láti olúwọlé ọgbà central mosque àwọn náà ni ìmáàmù àwọn ni ìmáàmù rátìbí wa ní mọ́ṣáláṣí náà ìyọ̀rọ̀ mọ́jẹ́ kí ó bàjẹ́ ọ̀rọ̀ nípa tí wọ́n ń bá wa sọ lónìí náà ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kí là ń pè ní ọ̀rọ̀ náà ni wọ́n ti yànnàná fún wa wọ́n ti jóyè wa pé n tá à ń pè ní ọ̀rọ̀ òun náà ni àṣẹ ọlọ́run kan tí máa jáde ọmọ ènìyàn níbi fífi ètè lu ètè fífi ara wọn láàrin eyín n tó jáde ńbẹ là ń pè ní ọ̀rọ̀ ọ̀rọ̀ wá jáde míì ọ̀rọ̀ ọbú sì máa jáde ọ̀rọ̀ rẹ ní máa tìyàn wà lìjẹ́ náà ọ̀rọ̀ ọbú ní máa tìyàn wọ̀ náà bàbá wa ń tó yé wa pé àwọn ọ̀rọ̀ wo lè yẹn wá sọ tí ó fi rí ìbínú ọlọ́run àwọn ọ̀rọ̀ wo lè yẹn sì sọ tí ó fi rí ìyọ́nú ọlọ́run bísùnlẹ̀ bàbá. Hmm. ẹbí a ti ń bá a bọ̀ hmm. náà ni pé ọ̀rọ̀ dáadáa tí ọlọ́run sọ fún wa pé kalimatan tayyibatan òun náà ni wípé àkọ́kọ́ òdodo ànábì wa Muhammad sallallahu alaihi wasallam oníkúlẹ̀ àkọ́kọ́ wọ́lá ọ̀ká rẹ̀ mọ́ra. sọ òdodo yẹn bó ti kó ṣe kí ni. kókòrò tó. bó o bá rí òdodo sọ kúkú dákẹ́ ẹnu ẹ̀. Hmm. dákẹ́ ó pẹ́ tàjú pé kó wá sọ. kó wá parọ́ lọ. parọ́ lọ. ẹ̀ ó fi wọ́n ra pé òdodo nínú tí ń jẹ́ ọ̀rọ̀ hmm. tí ọlọ́run nífẹ̀ẹ́ sí ni tí èèyàn bá sì sọ tí ó ti ara bẹ̀ yóò gbádùn ayé yóò sì gbádùn àlìkèyàmà. Allah òdodo. òdodo bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tí ó tún rẹwà òun náà ni àwọn ọ̀rọ̀ tí máa ń tún nǹkan ṣe tí ò ní ba nǹkan jẹ́ bá ti sọ̀rọ̀ yìí yóò sì mú yóò sì tu gbogbo ẹnikẹ́ni yóò sì tu wọn lára yóò lálàáfíà kò sóhun tí ń tuni lára tí ń sì mú ní àlàáfíà bá ní bí iṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run gbogbo yòówù tí bá ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìyẹn náà ni pé azikiri béèyàn bá ń ṣe ìrántí ọlọ́run ní gbogbo ìgbà ó jẹ́ ohun tí máa ń tuni lára tí sì máa ń fi ní lọ́kàn balẹ̀ tí sì máa ń fi ní balẹ̀ òun náà ló fi sọ pé àlà bí zikiri láyé tẹ̀tìmọ̀ yìí náà kò lò bọ̀ pẹ̀lú ìmọ̀ àṣèrántí ọlọ́run àwọn ọ̀rọ̀ tí ń jọ̀rọ̀ dáadáa tó jọ̀rọ̀ tí ó rẹwà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí a sọ tó já sí pé tá a fi dùn ọmọ nìkejì wa tá a fi dùn nínú ọ̀rọ̀ tùnú tùnú a fi tùnú a fi sọ fún ó wá ní wàásí ni o ó wá ní advice ni o àwọn ọ̀rọ̀ lè inú rẹ̀ náà gbogbo ohun yòówù tó rò pé òun fẹ́ ṣe láburú láì bá a bá bẹ̀rẹ̀ sí ní sọ fún tá ń pàṣámọ́ tá ń fàṣámọ̀ tá fi ń ṣe gbogbo ẹ̀ tá fi ń pa fún inú rẹ̀ náà wà á tutù yóò wá rí sìn sí ìgbésí ayé tiẹ̀ tó náà ló bọ̀ wá hmm. irú àwọn ilé náà ní ọ̀rọ̀ tí ó dáa hmm. lọ́rọ̀ tí èyí rẹ̀ kí ó máa jáde láti ẹnu ọ̀run tí ó bá ń jẹ́ ọmọ mùsùlùmí àbí mùsùlùmí àbí ọmọ ànábì ádámù pàápàá jùlọ bẹ́ẹ̀ náà ní àwa wípé ọ̀rọ̀ tí ò da ọlọ́run ti kìlọ̀ ẹ̀ fún wa ó ní kọ́dà fúlá kọ́dà fúlá alimuminu hmm. alẹ́dínà àwọn tó ṣe pé à ń sọ̀lá àti im khashi'una walẹ́dínà tó ṣe pé à hmm. ń. lifurujihi hafizun. àwọn tó ṣe pé wọ́n ṣe kí ni wọ́n ṣẹ́rí kú níbi ọ lágèwè ọ̀rọ̀ tí ò hmm. da. àni lágèwè mọ̀rẹ̀dún. mọ̀rẹ̀dún wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gborí kú bẹ̀. wọ́n bá sọ lọ́rọ́ wọ́n yọ ah, wọ́n yọ àwọn kó ń bẹ̀ pé àwọn ò sí ń bẹ̀ mm, mm, mm. àwọn ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ irọ́ ká sọ ká tún wá pa irọ́ mọ́ ni ká máa sọ ìsọkúsọ ká máa ń ṣe àwọn àwọn àwọn ọ̀rọ̀ tí ó tí ó tí ó dógunlẹ̀ tí ó bàlújẹ́ ká máa sọ lérí àgbẹ̀ à ń pìtàkìtà lérí pé à ń sọ gbogbo wa léyìn náà lọ́run ọlọ́run ò fẹ́ ló sì ń hànà ẹ̀ fún wa. a wà pé ní àsìkò tá a wà yìí àti ìgbà tá a lò lọ́wọ́lọ́wọ́ yìí ohun tí gbogbo wa fi ń ṣayọ̀ọ́yọ̀ tá a sì fi ń ṣe kíni tá a fi ń tá a fi ń mọ pé èmi náà lè sọ̀rọ̀ èmi náà lè búyàn èmi náà lè ṣègbà èmi náà lè sàrò bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu sallam ó ní innal abida yatakallamun bi kalimatin min ridwanullahi ta'ala ma yuqbal biha بالا يرفعه الله بها درجات في جنتي وإن العبد لا يتكلمون بكلمة من سخط الله لا يقبل بالا ياوي بها في الجن في الجحيم أو في النار anabi muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ tó ń kọ́ wa nìyí pé dájúdájú àwọn ẹrú kan bẹ o bẹnu ní àwọn ẹrú yàtàkàlàmúnà wọn máa sọ ọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tí ẹrú yìí sọ yìí ọ̀rọ̀ tó ṣe pé ó ṣe kò ń gẹ́ ìyọnú ọlọ́run ni hmm. òun náà mọ̀ wípé òun ti sọ ó láàyè kìlàbà kò mọ̀ pé òun sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sì ti sọ fẹ́ kọjá tó pé ọ̀rọ̀ yẹn gan lọ́lọ́run àfìgbé ló ṣe ipò rẹ̀ ló di ọmọ àlìjánà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ lẹ́lòmíì náà ó sọ tó ṣe pé sísọ tó sọ ó ti kó ìbínú ọlọ́run níbi ọ̀rọ̀ tí ó sọ yẹn hmm, hmm. tóun náà ò sì mọ̀ wípé oníkàkú kò bóyá ó fi sọ̀rọ̀ ni bóyá ó fi ṣẹ̀fẹ̀ ni bóyá ó fi ṣe kọ́kọ́ ni ọkàn sọ tó sì jẹ́ pé bóyá ni tí ọ̀rọ̀ yẹn ń kàn ìbànújẹ́ yẹn ìbànújẹ́ ayérayé ni tí yẹn sì ìbànújẹ́ tó banújẹ́ ọlọ́run náà ń banújẹ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ọlọ́run bínú pẹ̀lú ẹni bẹ́ẹ̀ tí ò sì mọ̀ wípé gbogbo iṣẹ́ tóun ti ṣe ó ṣe kí ni ó ti dànù ọ̀rọ̀ yẹn ni ó wà wọ títí títí títí tí yóò sọdọmọná yóò sọdọmọná yẹ bí ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ lèèyàn ń sọ tó fi ń dáṣọ fún ni ọ̀rọ̀ lèèyàn ń sọ tó fi ń faṣọ mọ́ni lára ọ̀rọ̀ lèèyàn ń sọ tó fi ń fún ni tó ń kíwọ́ bọ àpò tó ń fún yàn lówó tó ń fún yàn lóbì tó ń fún yàn lówó ọ̀rọ̀ lèèyàn sì ń sọ náà tó ń kí kíní bọ àpò tó ń mú ìbọn tó ń yìn tó ń yọ idà tó ń fi bẹ ọ̀rọ̀ yìí náà ni ibi tí ẹ̀kọ́ tá a fẹ́ káwa mùsùlùmí ó kọ́ ni pé bá a bá sọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ ó ní bí ọmọ ànábì Ádámù bá ti jí láàárọ̀ báyìí gbogbo wíkèwíkè ara rẹ̀ wọ́n wàá pè wọ́n wàá kójọ wọ́n wá sọ míìtì ara wọn pé tọ̀ ìwọ ẹnu àwọn àfìṣekínni àfiẹ́ ṣe ọ̀gá wa lénìí gbogbo ohun tí ó bá máa jáde lára wa ìwọ náà ni kó máa bá wa sọ síta tó bá tí àwọn bá wà wọn tó bá dúró déédé àwọn náà dúró déédé bọ́dọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ṣe bọ́ sí ọgọ ọgọ tó bá wọ́ àwọn náà wọ́ ìdílé náà fi sọ wípé lọ́jọ́ yẹn lọ́jọ́ ta wí hmm. ẹnu ò ní lè sọ̀rọ̀ yọmọ na àtìmù àlá àfùwá ìhín pàtúkà límúná àìdí ìhín wọ́tẹ̀ṣẹ́ àdùn àyùnú bí máa káánú yẹ. òní nìyẹn ló bá dọjọ́ ẹnu tábàgbà láyè kó sọ yóò fẹ́ sọ òun jàre àmọ́ àwa ní àgbà àníjẹ́ ó sọ̀rọ̀ àwọn eríkèéríkèé yẹn ni ó wà máa sọ ọ̀rọ̀ lọ́jọ́ náà eléyìí náà ni àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ kọ́ pàápàá jùlọ àwa tá a jẹ́ òṣìṣẹ́ tá a lá ń ṣiṣẹ́ ọ̀rọ̀ sísọ a gbọ́dọ̀ mọ ìgbà tí ọ̀rọ̀ wúlò lèkúlè mọ̀kọ́ mi mọ̀kọ́ gbogbo ààyè ló níbi tá a ti gbé ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ọ̀rọ̀ nù mọ́sálásí ká má sọ lórí social media ọgbọ́dọ̀ social media ọ̀rọ̀ ẹlòmíín sì ó ti gbogbo àṣírí inú ilé wọn ó ti tú ló jẹ́ pé ẹ̀ẹ́n báyìí lẹ́tìlẹ̀ ṣe mọ́ inú ilé yín ọ̀rọ̀ sí ní àṣírí ìlú wọn ó ti bàjẹ́ ó ti tú àṣírí ẹbí ẹlòmíín ó ti wà lórí social media àṣẹbí wọn àsọmọ àlè lágbájá orí social media láti yanjú ẹ̀. gbogbo eléyìí ah. tí o pé ìsìláàmù dẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe yanjú nǹkan bá ṣe ṣètò bá ṣe ṣe gbowó bá ṣe gbà tí òdodo hmm. jáde tí ẹ̀kọ́ jáde tí ìmọ̀ ó jáde nítorí pé Islam ẹ̀sìn ìmọ̀ ni Islam ẹ̀sìn ètò ni Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni Islam ẹ̀sìn òfin ni tí gbogbo ẹ̀ tó ti là kalẹ̀ fún wa àfààní Ọlọ́run àfibẹ̀ Ọlọ́run hmm. àmín àfààní àfibẹ̀ àmín àmọ́ hmm. kò síbi tá a ti gbé mọ́ ìwọ̀nba ìta àánú ọ̀sán náà ètò bá dé jẹ́sẹ̀ ọlọ́mọṣà ṣàforíjì fún wa ó mm. yọ́nú sí wa àmín ya Allah ó sì gbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa náà. a kí àwọn afáwa Sheikh Imam Abdul Jalil Suleiman adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ wa ní èní torí wípé ẹ̀kọ́ ńlá lẹ gbé wálé ní ẹ̀rí ẹlòmíì àti ẹ̀rẹ́ nìkan tó sọ̀rọ̀ sí yàn tó ń tọ̀hún sì lọ bínú kú ó sọ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ló sọ sí tọ̀hún tọ̀hún tí ó sì délé ó dẹ̀ pò nǹkan jẹ ó dẹ̀ gbẹ̀mú ó dẹ̀ sọdá bẹ́ẹ̀ni. la ilaha illallah. bẹ́ẹ̀ni èyí tẹ wí yìí sà kí n fi ṣàjẹ́rìí hmm. ilẹ̀ haúsá ló ti gbé ṣẹlẹ̀ láìpẹ́ yìí náà ni láwọ̀ gbèrè ọ̀rọ̀ elébídé yìí náà ni ìyàwó ló sọ̀rọ̀ sọkọ bẹ́ẹ̀ hmm. kí láwọn wàá jẹ ẹnu ilé báyìí ọkọ wa ní à òun wá ohun tí ẹ bá máa jẹ lọ ọkọ wa lọ sí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tí ọkọ lọ ó wá já sí wípé èrò pọ̀ ní ṣọ́ọ̀bù yẹn kò sí kan lọ́wọ́ ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣe ló jí spaghetti méjì ó jí wálé wípé tọ̀ tó máa gbedele o ìyàwó ṣe àwọn ṣàrí nǹkan jẹ bí tí ń gbedele ni ìyàwó ti ń sọ wípé a <laughs> ṣé lè làwọn ẹgbẹ́ ẹ̀ ń gbó wálé ó sọ gbákùngbé ọ̀rọ̀ ló sọ sí ọkùnrin máa ń wípé a tí òun bá ibi tí òun ti gbé ń jí spaghetti tó bá tilẹ̀ mú òun tó ń pa òun síbẹ̀ ó tán náà nìyẹn òun lòun tún gbédé tóun tún mọ rírì tóun tún gbé wálé ipò olùkóhun ó wá lọ dá padà fún ẹni tí ó jí lọ́dọ̀ ẹ̀ ó jí lọ́dọ̀ ẹ̀ pé à bàbá lẹ́ẹ̀kan tí mo wá kan báyìí bàbá yìí ni mo ṣe torí pé òṣòwò lọ́wọ́ mi ìyàwó ló fẹ́ jẹ àwọn ọmọ fẹ́ jẹ torí náà ló jẹ́ kóun ṣe báyìí à kódà kó dálẹ̀ ìyẹn sì kó dálẹ̀ ìyẹn wá bẹ̀rẹ̀ ó wá wọn ráìsì ó wọn ẹ̀wà ó wá ṣe oúnjẹ dáadáa ó gbogbo ẹ̀ ló kọ́ ó wá ní kán gbé tírèsì ọkùnrin yẹn kọ́kọ́ lọ wálé ẹ̀ kán lọ mọ tó ń gbé tí wọ́n bá ṣe tán tí ọmọ òun bá dé kó wá ṣẹ̀ gbé oúnjẹ lọ fún un nígbà tí bàbá wọn máa délé tí ìyá wo ṣe orí ọ̀rọ̀ inú ọmọbìnrin wà tí sì ń sọ títí títí tí bàbá ti wọnú lẹ́nu ni àṣọ lọ gbé kan jẹ ni. Akbar. ó lọ pé àwọn tí wọ́n tó wà ṣọ́ọ̀bù tó wọ́n kó ẹ̀sì kó kinní kó ẹ̀rì títọ́ kó wá pé kẹ́yìn náà fi ṣe oúnjẹ nígbà tí wọ́n máa délé táwọn yẹn máa délé wọ́n ti bá pé wọ́n tún sunkún kí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá ti kú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ni mo fi jẹ́ ìrísà. ọ̀rọ̀ lẹ́gbọ́n o ẹ̀kọ́ tí mo fẹ́ ká múnú ọ̀rọ̀ tán tí wọ́n sọ yìí náà nìyẹn wípé kárí wípé gbogbo ẹ̀yin ẹ̀yin ìyàwó àsìkò tó le kò síbi tí ò le sí o ẹ dákun ọ̀rọ̀ tọkọ yóò fi lọ lè bínú ẹlòmíì ọ̀rọ̀ kadà níwà o ọ̀rọ̀ tẹ́ sọ sí nílé tẹ́ kó tí bá ń wò kadà ọkàn rẹ̀ ó kú lórí ọ̀kadà yóò fi lọ bọ́ sẹ́nu tírélà ẹ mọ́ sọ ẹ fọ̀rọ̀ ẹ fi pọ́n ọkọ yín lé ní ọkọ yín tí ò lówó lọ́wọ́ nítorí wọn lọ láàárọ̀ yìí ẹ fàdúrà sí ọlọ́run ó ta o ọlọ́run jẹ́ rí nǹkan mú wálé o ẹ ṣeun ẹ dákun ẹ má gbàgbé wa ogun ẹnu ọba tọ́lọ́mbá ni ẹ rí ẹ bá wa ra nǹkan báyìí wálé o ó sì máa lọ pẹ̀lú àdúrà kó fàdúrà sí i àmọ́ o tún wá jí làárọ̀ kùtùkùtù náà eléyìí ibú òun ti ń bá ọ láàárọ̀ yìí nígbà ìkúkú jà kankan lánàá ẹ tún tẹ kíkà kíkà tó ń wá rò pé ah, ah, eh, tí ìdẹ̀lẹ̀ èmi gan ò dẹ̀ tí ì jẹun ṣe bí kẹ́ ẹ lè jẹun náà mo tún fi ń lọ yìí àlà àwọn ọ̀rọ̀ tó lè dá nǹkan rú ẹ má sọ ìwọ ọkọ náà má sọ̀rọ̀ ọkọ gbákùn síyàwó rẹ̀ ọ̀rọ̀ tó lè ba yí ẹ̀jẹ̀ mọ́ sọ ọ́ ẹ̀yin fámìlì ẹ má sọ̀rọ̀ tí ò da síra yín ọ̀rọ̀ tó lè tú ẹbí ẹ má sọ ọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ yìí o torí gbogbo ohun tá à ń bá ń sọ pátápátá nínú ọ̀rọ̀ wọn ni gbogbo ẹ̀rọ lọ́wọ́n ọba mi ń kọ́lẹ̀ gbogbo ẹ̀ ni ó sì bí wá léèrè ọ̀rọ̀ tó sọ tó tún nǹkan ṣe ọlọ́run ó bí ọ èyí tó sọ tó bà nǹkan jẹ́ ọlọ́run ó bí ẹ gbogbo ẹ̀ lọ́sẹ̀sùrù rẹ̀ wájú ọlọ́run ọlọ́run kọ́mọ́sà kọ́ àmọ́ ṣe o ọlọ́run nẹ́bí lọ́dọ̀ àníṣìwé àníṣìsọ ayé òsì ní gbọ́ ọ̀làlá hàwọ́lá wàlá quwwata illa billahi ilà àlìlá sí bàbá wa Sheikh abdul raku dákun fáǹfààní àwọn tó bá fẹ́ ní béèrè ẹyọ kan àbí méjì nípa ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ yín ẹ bá ń fáwọn èèyàn ní nọ́mbà yín. o oh eight o oh, twenty seven thirty five two three four five. nọ́mbà yẹn dùn ẹ dákẹ́ bí wọ́n tún sọ ó dùn gan mo o oh eight o o eight o twenty seven twenty seven thirty five thirty five two three four five two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 five five zero eight six. a máa lọ báyìí tó bá dijọ́ bẹ́ẹ̀ láti máa pàdé lórí ètò yẹn tó wa Al Hikmat ma wa ilal liqa.